ìlera lọ́rọ̀ lẹ́tọ̀ ètò náà sì ni ìlera lọ́rọ̀ èyí tó sì wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni dókítà Mutiu Lawal àwọn náà ní àlejò mi tó ti ń bá mi sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá à ń sọ̀rọ̀ lórí ó dẹ̀ já ìwalẹ̀ jù lórí tá a sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tó kọjá tó ní í ṣe pẹ̀lú àwọn àìsàn tó máa ń fa àìrọ́mọbí pàtàkì jùlọ kí nǹkan ọmọkùnrin má ṣe déédéé àti àwọn ìṣòro tí àwọn obìnrin máa ń kojú nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù Sekinat náà sì ni orúkọ tèmi kò tí ì yí padà ẹ kú ìjókòó dókítà ẹ ti pàtó tóbi látẹkùn ẹ̀ẹ̀kan ẹ fẹ́ gbé mi wọ pé ó lè fa kí nǹkan ọmọkùnrin kó kéré àbí nǹkan ká tó lọ síbẹ̀ yẹn torí pọ́rọ̀ ìṣèpò lórí yẹn ká tó lọ síbẹ̀ mò ń béèrè lórí àwọn gonorrhea syphilis herpes ẹ̀ ń sọ wípé kò lè fa kí ọkùnrin má ṣe déédéé ṣé early stage yẹn tó bá ṣẹ̀ṣẹ̀ dénú ara táwọn àìsàn yẹn bá ṣẹ̀ wọnú ara ọkùnrin ní ò lè fa ni àbí kò lè fa rárá àbó sì lè fa létàlétà ẹ jẹ́ bá mi fọ̀. ẹ wo orú staphylococcus yẹn ní ló fẹ́ pé orúkọ wọn yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so staphylococcus ń tẹ̀ ẹni yẹn máa fìlì pé nǹkan ń rìn káàkiri ara òun ìgbà míì ẹlòmíì máa fìlì pé ó ń lé bí ègbò tó bá ti lé tó bá ti lọ yóò ti lọ síbòmíì so ẹlòmíì á fi rí i pé life threatening disease ni ló wí pé àfi tó bá wá di pé ìkíní yẹn o ó padà rìn lọ sí ilé ọkùnrin rẹ̀ bóyá ó lọ sí ibi tá à ń pè ní bladder ni tàbí prostate ni so ibẹ̀ yẹn ni á sọ pé yóò máa affect nǹkan ọmọkùnrin yẹn ṣùgbọ́n tí o bá ti dé gbogbo tí o bá ti dé gbogbo ọbẹ̀ yẹn kò lè tí mọ fílẹ̀ pé òun ní impact tí o bá ti dé bí seminal eh, functions so kò lè tí mọ ní impact tó bá ń sọ̀rọ̀ nípa ìtànpè ní gonorrhea so àìsàn àìsàn tó máa ń sábà ṣẹlẹ̀ sí ọkùnrin ni léyìí tó yẹ pé wọ́n máa fíìlì inú gbígbóná so nǹkan gbígbóná rẹ̀ lè láti bi pelvic dẹni so torí pé àìsàn yẹ bacteria kan ni tó pé ọmọ ń fọ́ọ̀mù bí ikùn bí ikùn bí ẹ̀jẹ̀ bí ètùtù so ló fi jẹ́ pé wọ́n máa ń ní discharge níbi iwájú ẹnu nǹkan ọmọkùnrin wọn bí ọyún tó dẹ̀ máa ń rùn so irú ẹni bẹ́ẹ̀ ó máa ń difficult fún láti lè tọ̀ ìnira ni fún so sírú ẹni bẹ́ẹ̀ so lẹ́wà sọ wípé ó lè ṣe ẹ̀kan gan kò lè rí ẹ̀kan gan ṣe débi pé yọ̀wá ṣe ẹ̀kan sùn so kì wá sí ẹnìkan so lórí ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú ẹ̀wọ́ ní ìkẹta kẹrin mi létí syphilis òun náà ọmọ àyà kan náà ni wọ́n so ló jẹ́ pé gbogbo ẹ̀ wọ́n fún wa ní orúkọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá ti kó ti wà sí fíà débi pé ọlọ́n tọ́ọ̀ṣì ilé ọmọ ọkùnrin so ìní yóò nípa lórí ẹ̀. mi ò ní jẹ́ kọ́ ọkùnrin lè ṣe déédéé àmọ́ tó bá ṣì wà ní ìbẹ̀rẹ̀ láti jẹ́ lísẹ̀. orin ìpínlẹ̀ ara òun so ọdẹ bíi ojú òun ni òun kàn máa ń filẹ̀ ń bi orí even kan tó bá filẹ̀ ń bi orí tó bá lọ síbi tí signal tó máa ń signal nǹkan ọmọkùnrin so ọ máa nífẹ̀ẹ́tì náà at the same time. ẹ ṣeun dókítà mo wá fẹ́ béèrè ìbéèrè bó tẹ̀ jẹ́ pé mo béèrè ìbéèrè yìí lọ́wọ́ àlejò tí mo gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá ẹlòmíì wọn máa ń sọ wípé nǹkan ọmọkùnrin rẹ̀ kéré ìmí kan sọ pé ó súnkì àkọ́kọ́ bí méjì nínú ẹyọ kan ni màá púpọ̀ kí ló lè ṣokùnfà kí nǹkan ọmọkùnrin kéré tàbí kó súnkì ẹ̀ẹ̀kejì ni pé ṣó lè ní ipa lórí ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ìyẹn sexual life ẹ̀ ṣó lè ní torí mo bèrè bèrè torí ní ìpínlẹ̀ tá a wà gẹ́gẹ́ bí mo sọ lọ́sẹ̀ tó kọjá ẹ ráwọn míì tó ń kiri àgúnmọ àwọn míì tó ń kiri àgbọ ẹlòmíì mọ́tò ló fi ń rùkà ẹ mọ gbọ́ ẹ ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ kéré ìwọ tó ń súnkì ẹ àgbo wà ń bì tí ó tóbi tí ó ẹ mọ irú àwọn ẹ ìpolówó ọjà báyìí wọn á fẹ́ béèrè kí ló ń fa kí nǹkan ọmọkùnrin kéré àbí kó súnkì ju ọjọ́ orí ẹ̀ lọ àti wípé ǹjọ́ lè ní ipa lórí ìbálòpọ̀ pẹ̀lú obìnrin. aláàkọ́ ni pé ká tó lè sọ pé nǹkan ọmọkùnrin kéré tàbí ó ń súnkì akọ́wọ̀ mọ̀ pé kí ni intafi máa ń wọ̀n ní pé nǹkan ọmọkùnrin kéré alákọ̀ọ́ ni pé tí nǹkan ọmọkùnrin tí kò bá ti erect so measurement ọmọ mú wá bíi three point one centimeter ni ṣùgbọ́n tó bá ti wá di pé ó le tán ọwọ́ erected so ọmọ ń wà bíi five point one centimeter ṣùgbọ́n anytime tó bá ti di pé nǹkan ọmọkùnrin wá le ó wá di pé ó wá kéré ju five point centimeter ẹ lọ ìlà tó sọ yí pé ó kéré tàbí ìgbà tí ọ̀rọ̀ náà ó less than 3.1 point one centimeter ìgbà yìí láti sọ wípé nǹkan ọmọkùnrin kéré ṣùgbọ́n táwọn wá fẹ́ sọ wípé kí gan ló ń fà so aláwọ̀kọ́ ń bẹ̀ òun náà ní wípé à ń pe àìsàn kan ní àìsàn kùnú. àìsàn kùnú so kùnú so kùnú àwọn bàbá ló máa ń sọ báyìí <laughs> kùnú so wọ́n máa ń dà á pè ní wọ́n máa ń pè ní ania tàbí sopa so tí kóró kan tàbí kóró méjì tó kóró kan nù méjì tó bá sá wọnú tàbí tí kan bá tóbi jù kan lọ so wọ́n máa ń ní advanced effect nínú nǹkan ọmọkùnrin yóò jẹ́ kó sókì tàbí kó kéré so kèwá ṣe yẹn nìkan so téèyàn bá ní àìsàn kan tó ní í ṣe pẹ̀lú wípé wọ́n ń pe àìsàn kan ní farrobius crown so ọmọ ń dàbí bígbà tí nǹkan bá wú níbi inú iṣan tí ó supply ẹ̀jẹ̀ lọ sínú iṣan nǹkan ọmọkùnrin nǹkan wà lọ díbẹ̀ so irú nǹkan báyẹn so kò ní jẹ́ kí vital energy kó lè wọ ibẹ̀ yẹn láti jẹ́ kó fún ní ìdàgbàsókè tó péye gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n sọ pé kò lọ́nlẹ̀ sáràn ló ń ṣe ni sígbà ló ń ṣe ni so àwọn nǹkan kan ló ń ṣe òun náà ló fi jẹ́ pé n tá n pè ní naturopathy so a máa ń wo kí ni root cause nǹkan kan kìí kàn ṣe pé kẹ́ẹ̀kan máa apply oògùn tàbí ká máa manage effect nǹkan tó ṣẹlẹ̀ yẹ so yàtọ̀ sí ẹnìkan ohun tó ní ṣe pẹ̀lú pé wọ́n ti bẹ́ẹ̀ lómi ṣe operation prostate ó ti ní prostate problem rí so wọ́n ti ṣe iṣẹ́ abẹ fún so ntọ́ sábà máa ń ṣẹlẹ̀ sí wọn ò ní pé nǹkan ọmọkùnrin wọn ń sókè hmm. ó sì máa ń wáyé tó pé ẹlòmíì àìsàn ọkọ̀ ọ̀rọ̀ lù àsán yí pé ọkàn tóbi ni so wéètì ẹ̀ ó bìdú wéètì wà ó di pé ikùn bẹ̀rẹ̀ sí ikùn tóbi. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn tó máa ń sanra lásán jù. so obesity hmm. so ikùn ara ikùn dẹ̀ ni nǹkan ọmọkùnrin wà nísàlẹ̀ dìmọ́ tí kò máa ṣe ń tóbi bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin máa sókè hmm. tó bá ń tóbi yóò máa sókè ṣé ẹ̀pá ìsàn náà ni. bẹ́ẹ̀ ni àìsàn náà ní lọ́tọ̀ so ṣùgbọ́n tó bá ti yí pé ọba pẹlẹgẹ bíi èmi tẹ̀ ń wé nísìn so so ó lè má nípa àfi tó bá ń láwọn àìsàn míì. ǹjẹ́ ṣé wọ́n lè ní ipa lórí ìbálòpọ̀ ṣé ó lè fa kọkùnrin má eh, lè fóbìnrin lórí. ìgbà tó jẹ́ yí pé tó bá ti lè less down iye tó yẹ kó wọ̀n ní sẹ̀ǹtímítà tó lọ ń fún wa ní four point five ẹ́ tó dẹ̀ yẹ pé nǹkan ọmọkùnrin ó kéré jù ó dé bí ààyè kan nínú obìnrin tá à ń pè ní service nígbà tó wá tún dé service tán ẹni tá à ń pè ní àtọ ọmọkùnrin ó tún máa ń travel bíi sẹ̀ńtímítà kan kó tó lọ síbi ilé ọmọ ó trust lọ́hùn so tó bá ti wá kéré jù bẹ́ẹ̀ lọ ọmọ ń ṣòro hmm. so àmọ́ nǹkan tó ń lọ rẹ̀ ṣùgbọ́n ọmọ ń ṣòro pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹ láti jẹ́ kí àtọ̀ kó travel lọ síbi tó yẹ kó lọ so ọmọ ń ṣàkóbá fún ẹ ṣeun tọkùnrin láti mẹ́nu bà ẹ wá jẹ́ ká wọnú tàwọn obìnrin tó ní obìnrin mi wà tó jẹ́ pé tó bá fẹ́ rí nǹkan oṣù kí n tẹ̀ tó lọ sínú yẹn kí ló lè fa kí nǹkan oṣù máa rùn tàbí kó dọ̀tí tàbí kó máa lami kí ló lè fà. a tún yẹ sọ tẹ́lẹ̀ náà yìí pé oríṣiríṣi àwọn àìsàn tó ń ṣẹlẹ̀ lénìí ọ̀nà kan náà ni disease ẹ̀ fi máa ń wọlé unity of disease. so òun wá ni pé bó sì wáyé gbogbo ohun tó kálukú bá jẹ òun náà ló máa rí ìsọ̀tẹ̀ o ẹlòmíì ti ń gọ́ọ̀mù ní látòkè délẹ̀ mo máa ṣàlàyé kí gan ló lè ṣẹlẹ̀ gan so wákàtí mẹ́ta sí gọ́ọ̀mù wà lẹ́nu ẹlòmíì oríṣiríṣi oúnjẹ tó pé is not modern of natural medicine òun ni ó ti wọ̀ gbòòrò ó ti wọ̀lú. dundun dundun dundun. kèsè dundun nìkan àwọn tó pé kẹ́míkà ni wọ́n dàpọ̀ mọ́ra wọn so kò séso nu ẹlòmíì tá a bí ẹlòmíì pé láti oúnjẹ tó jẹ látàárọ̀ dálẹ́ nìsín kò séso mẹ́ so tó tẹ̀ yẹ pé àsan ká jẹ èso lásán oúnjẹ ni ṣùgbọ́n láti má fọ̀rọ̀ jìnnà jù ó ní pé à ń pe àwọn èròjà kan nínú àwọn obìnrin à ń pe wọn ní àwọn kẹ́míkà kan wà tá à ń pe wọn so estrogen eh, eh, pro, eh, proge, eh, progesterone oríṣiríṣi báyẹn so tó pé wọ́n máa ń mójútó àwọn inú obìnrin pàápàá jùlọ tí uterus bá ti eh, tí ovary bá ti release ẹyin ó máa gbé lọ sí ibi uterus ibi ilé ọmọ tó bá ti release ẹ̀ láàrin ní sákù bíi menstruation ẹ ó ṣe pàtàkì fáwọn obìnrin òun ni pé tí irú nǹkan yẹn tí ò bá ti lè meet spam ní táìmù yẹn ó máa bàjẹ́ so bọ̀ tó bá ti wá rí i pé ó bàjẹ́ normally náà ní kí menstruation wá bó ṣe kọ́ wá ṣùgbọ́n kí ló máa ń padà á di wípé nǹkan yẹn máa di pé ọmọ ń run ọmọ ń rùn ọmọ ń lami ọmọ ń ṣègbá àwọn láì kan wà endometrium ó wà níbi àárín uterus yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn náà ní fẹ́sùn kan tó máa ń supply ẹ̀jẹ̀ káàkiri tó bá ti wá rí pé àwọn ségesège yẹn ṣẹlẹ̀ látara àwọn oríṣiríṣi dìísì táwọn náà ti jẹ ó ti gbanú small eh, eh, eh, inú ìfún wa kólọ́ọ̀mù wa ó ti gbà lọ a sì láàyè kan nínú kọ́lọ̀n tó yẹ pé àwọn dàbí koríko báyìí ni wọ́n dàbí koríko ni wọ́n pọ̀ ní falaha filahi so wọ́n dàbí koríko bíi búrọ́ọ̀ṣì ẹ̀mọ́ tá a bá ń yarun wa báyìí a máa rí bíi àwọn ọ̀dọ̀ tí ń sàlẹ̀ búrọ́ọ̀ṣì wa bẹ́ẹ̀ làwọn ìjẹkújẹ táwọn èèyàn ti jẹ lọ ni wọ́n máa hang ìsàlẹ̀ ni wọ́n máa hang ìsàlẹ̀ gbogbo àwọn yìí ni wọ́n padà máa ń wọnú blood stream wa lọ so tó bá ti wá wọnú blood stream tó ti wọnú elementary yẹn lọ so iṣan yẹ yóò di tó ní ṣe pẹ̀lú ẹ̀lẹ́gbẹ̀ẹ́ tó ṣẹlẹ̀ ẹ̀ ẹ̀ ìtàn pé ìtàn wọ́n ń pè ní ẹ̀ contraction máa ń ṣẹlẹ̀ yóò padà gbọ́n wú tó bá ti wá wú yóò di pé ènìyàn máa filẹ̀ níta hmm. contraction tó ṣẹlẹ̀ yẹ kó láti máa nífẹ̀ẹ́ lórí ẹ̀ o ìní ó ní ṣe pẹ̀lú pé ọ̀sán mòrò máa ṣẹlẹ̀ ńgbà mi sẹ́lòmí. ó wà nínú béèrè tẹ́mi lẹ́bẹ̀rẹ̀ torí ọjà pọ̀ ni hmm. torí bẹ́ẹ̀ bá tún béèrè náà á tún padà wọ́mì náà. ó wà nínú tí mo fẹ́ béèrè. so prolactin yóò di pé yóò rise so estrogen máa lò ẹni yóò máa feel inú yóò máa feel inú yóò máa feel inú so ló fẹ́ pé unity of disease ọ̀nà kan náà ló gbà wọlé so yóò wá di pé yóò máa ṣẹlẹ̀ irú bẹ́ẹ̀ tó bá ti kọ́ ọ̀pọ̀ jù ní tó ní í ṣe pẹ̀lú PID máa padà gbára bẹ́ wọlé inflammatory disease so yóò di pé àwọn fọ̀lẹ́ abẹ́rẹ́ àtúbọ̀ yéèjì ọmọ wú so àárín ruthless yẹn náà òun náà fungal ó ti kún bẹ́ẹ̀ hmm. so àwọn àìsàn yìí yóò àwọn wà pilated pilated. Ah, ẹ ṣeun o ẹ̀yin ará ilé àbẹ́ẹ̀rí bí mo ti ń wò ó torí èmi fúnra mi tí mo jẹ́ <laughs> tí mo jẹ́ atọ́kùn ètò gan ohun tí mò ń rí kọ́ lénìí ohun tí mi ò mọ̀ tẹ́lẹ̀ ni lọ́dọ̀ mi sọ wípé ohun téèyàn ò mọ̀ ó ṣàgbà èèyàn àfìgbà téèyàn bá tó mọ̀ ogun sọ̀yẹ̀ òsì ràn ǹtẹ́ yóò mọ̀ ogun sọ̀yè kò rán ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká lọ gbọ́ àwíyé nígbà tá a padà dé a mọ̀ wọnú abala èso ẹ kú ìkàlẹ̀. àwíyé àìlèṣedéédé nǹkan ọmọkùnrin àìlèṣe bíi ọmọkùnrin èyí tó túmọ̀ sí pé nǹkan ọmọkùnrin kò dá pé máa ń ṣẹlẹ̀ nígbà tí kò bá gbé sókè tàbí kí ó gbé kán di iye wákàtí tó yẹ lásìkò ìṣeré ìfẹ́ ìyẹn láàrin ọkọ àtaya eléyìí lè dín ìfẹ́ kù ó sì lè ṣokùnfà àìrí ọmọ bí fún wọn bẹ́ẹ̀ ni ó lè jẹ́ àpẹẹrẹ pé àìsàn tàbí àìlera ọlọ́jọ́ pípẹ́ kan wà lára ọkùnrin náà àwọn àpẹẹrẹ tó lè jẹyọ láti mọ̀ ni ìṣòro fún nǹkan ọkùnrin láti gbé sókè ẹ̀kejì ni ìṣòro láti gbé sókè fún iye wákàtí tó yẹ lásìkò ìbálòpọ̀ ìfẹ́. ẹ̀kẹta ni wípé kí ìtara tàbí ìdùnnú láti ṣeré ìfẹ́ kí ó máa dínkù lọ́kàn ọkùnrin ìyẹn reduced sexual desire. ohun tó lè ṣokùnfà ni kí ara ọkùnrin tó lè gbé kankan ó ní í ṣe pẹ̀lú ọpọlọ àwọn iṣan ara ẹ̀jẹ̀ àti àwọn ẹ̀yà ara ìfojúrí mìíràn torí náà wàhálà àṣejù lè fà á ìrònú àìlera kan àwọn àìsàn tí kòkòrò àìfojúrí ń fà bíi staphylococcus syphilis gonorrhea herpes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wẹ̀ àwọn nǹkan bíi àìsàn ọkàn ẹ̀jẹ̀ dídì ọ̀rá àpọ̀jù ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà ara àsanjù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tún lè fà á ẹ̀wẹ̀ lọ máa rí dókítà rẹ tó bá ti ń ṣàkíyèsí àwọn ìṣòro yìí gẹ́gẹ́ bí ọkùnrin dín wàhálà ṣíṣe kù jẹ oúnjẹ tó kún fún èròjà aṣaralóore máa ṣeré ìdárayá amárata kébé